ṣẹ̀kẹ̀rẹ̀ onírú èdè ìbànújẹ́ tíjó tayọ̀ báyìí lọ́mọdé fi ń gba àkàrà ó dijọ́ tí gúgúrú bá wù kẹ́ tó rántí nǹkan tó ṣẹlẹ̀ yìí èmi àṣegbé ọmọ ẹgbẹ́ ìràwọ̀. àìrìnkọ ejò máa ń fìyà jẹ wọ́n ni o ẹ̀yin náà ò kọ́ kábà síwájú ti paramọ́lẹ̀ tẹ̀lé bàbá ńlá ọdẹ wo ló lè lórí láyà tó lè sọ pé fọ́ọ̀nù kan máa. I love my country. And I am ready to do anything for my dear country Really? You are in trouble. Àwọn kidnappers nǹkan, wọ́n ti gbọ́ ọmọ kan léyìn, wọ́n ti gbé màmá kan lọ́la. Every day, ẹ̀ẹ́dẹ̀ ṣé wọ́n kọ́. Kò sí ojúmọ́ kan kílẹ̀ mọ́ báyìí, ká má rí òkú èèyàn lójú títì tàbí nínú igbó. Àná alánà, ọmọ márùn-ún ni wọ́n gbé ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa tí ìwọ bá lọ bá ẹ̀ kọ́. you don't need to be worried ikú ogun náà ló pa kíkan jù. kó wá wọkọ̀ lànà tó bá dẹ̀ lóhùn òṣèkún àfi sílẹ̀ orí rẹ̀ gan fẹ́ kéèyàn púpọ̀ ṣe òun. so many things ló ń go wrong ní ìlú killings kidnappings ẹlòmíà àárí òkú ẹ̀ orí ọwọ́ àbí ká má ro orí. sáréǹde ṣé ibi tó wà yìí ẹlẹ́yìn kọ̀ọ̀kan kò lè sí ìrẹ̀ even your so called boyfriend has been here this morning ọ̀gá sí pé kò lè rí o. ó mọ pé tó bá bẹ̀rẹ̀ láti parí síbẹ̀. All I'm still going to say is, you need to be praying for them. So, I'm giving you three days. See, eh, baguette one. That is what my food is. Eh? wọ́n ní ẹni tá a máa ṣe tí ò ní dáríjì wá ọlọ́run bá mọ́jú àṣẹ. kúrò ìdílé wa ni mo ṣe sọ fún ẹ ègún ìdílé kọ́ ègún ìdílé ègún tí wọ́n kún lé ẹbí yín lórí bẹ́ẹ̀ fi ní tọ́jọ́ fi ti ayé mi. ègún ìdílé kí ló jẹ́ ègún ìdílé tó mọ̀ ṣe pé ègún burúkú ti ṣẹlẹ̀ sí báyìí. ayé ọ̀tá mi ti bàjẹ́. nínú ìdílé mi a kì í pé fọ́ọ̀tì ká tó kù. solution sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ni pé ká wá ibà yìí. Hey! mo dáràn láti mi ẹjẹ lọ kú síbi tó ti máa rí wa. ṣé nǹkan ṣe ẹ ni ayé òkè sọmọ ẹ tó àwọn àjọṣà òun ṣèyàwó nìyí. nínú yàrá yẹn gan-an olóye àwọn méjèèjì láti jọ ìjọ yìí kọ́kọ́rọ́ yàrá wọn gan ó yẹ kó ti sọ́nù tipẹ́ kó báwọn ibi tó wà. mo mọ̀ pé ọkùnrin mi ti ṣe bí ó ṣe yẹ kó ṣe ẹ oh yes mo dẹ̀ mo ní interest láti mọ ọkùnrin yẹn mo fẹ́ mọ nǹkan tó ń fún ẹ tí èmi ò fún ẹ oh let me tell you something <clears throat> i'm ready to take my wife back kó sí kó náà má bí tiẹ̀. ta ló mọ̀ mi ọ̀rọ̀ ìgbẹ́ wọn wá o kó má ṣe. kí ló fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ kẹ́ẹ̀dá wáyé wá bọ́gùn ni ohun dójú tì kò ní jẹ́ tiwa òwò irú èyí ò dá mi ló fẹ́. ayé tá a wà yíyẹ gbìyànjú wáyé tó máa wá san ní màlára yé wa ìṣòro olúkálùkù wọ́tọ̀ọ̀tọ̀ ni kórìí mi máa jẹ́ ìṣòro. ohun dùn tí kò ní jẹ́ tiwa òwò wa mí ni ẹ ṣe. kí ló fà kí lọ ta ló ṣe kí lọ tó yẹ kẹta wáyé wá bọ̀gùn ní ohun ìdójúṣe kò ní jẹ́ tiwa òwò irú èyí irú èyí láwọ mi ò fẹ́ kọ́lọ́bí lọ́mọ yìí ta ló mọ̀ o ibi ọ̀rọ̀ gbé wọn wá kó yé mi eléyìí má kára lága jù àìsàn tí ó ń gbógun kò ní jẹ́ tiwa o. kí ló fà kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ kẹ̀dà wáyé wá ń gbógun ni. ohun ìdójútì kò ní jẹ́ tiwa o. ìwé yìí ò dá mi yóò fẹ́. kò má dá kò má dá tán bá ń ṣe kìlọ̀ gbàgbọ́ kó má padà wá dùn ni ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ẹ wá wo bí ọ̀rọ̀ òun aṣókun tó gùn gùn gùn ibì kan ló ti gùn wá ọ. Ẹkúndayọ̀. Ándale. ṣé mo dúpẹ́ thank you so much. A ń dúpẹ́ rẹ ni Tẹ́kúndayọ̀ níbo níbi tó ń gbé gangan gangan. ilé mi jìnnà gan kò dẹ̀ tún ní address but tó bá fẹ́ mọ̀ bẹ̀ you can follow me. Ekun-dayo, báwo ni ilé ẹ ṣe jìnnà síbi tá a wà yìí sí. ó jìnnà síbi báyìí gan. ó jìnnà gan. kí ìṣe ẹ. dànù ni mo ti ṣàkíyèsí yẹn o ò dárayá o kàn ń kárí sọ kárí lórí rẹ ṣẹlẹ̀. mọ́mi àti ibi tí kò yẹ kí iyọ̀ ti bá ṣe sí gbogbo bèlè ó ti ń ṣe sí mọ́mi ṣé kò tó ń rìn ní. o ò kọ́ wa wa wa má tún wá jẹ́ kí ẹ̀ tún dá àìsàn míì sí ẹ lára o èmi mọ̀ pé ìtàn wo lọ́wọ́ yìí ọlọ́run máa fún wa wò ó máa gbádùn jẹ́ kó máa ṣe yẹ̀yẹ́ ara wọn nítorí pé a ò bí kíní ìmọ̀ ẹ̀ àlejò dẹ̀ láìsàn lágọ̀ọ́ ara nígbà tó nílé bá fẹ́ lọlé òun máa jáde ní tó bá dẹ̀ wọ́n ṣé wàá rí ẹnu tó rí àdá ní tó bá wù ló lè fi ṣán àdá lẹ́nu wọn wọ́n fi ṣọ́ọ̀kù tó wù wọ́n ni ọkọ mi ní tí ẹ fẹ́ kó rí o rárá tó ti bọ̀. ní sùúrù farabalẹ̀ ní sùúrù náà ní sùúrù farabalẹ̀ calm down mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. wo ọ̀rọ̀ ìyẹn yàtọ̀ sí irun orin má ṣe jẹ́ kọ́kọ́ tú sí ọkàn balẹ̀. so ní sùúrù ní sùúrù ṣàdúró farabalẹ̀. Ah! mo ti gbọ́. ẹ máa mọ ìgbà reaction èyí máa jẹ sọfọ ẹnì padà bìtà ẹni máa sọfọ action bìtà action bìtà ẹnì jẹ́ kó a kọ́ni mi ti dìde ó ti dúró náà mi sọfọ kí mú lẹ̀ sọfọ rárá so nígbà yẹn bá bọ́ kó bá sọ̀kalẹ̀ bí ti sọfọ onìyàn gé ọ̀gẹ̀dẹ̀ jẹ. calm down mo lọ́rọ̀. mo ti gbọ́ sórí gẹ́ ẹkún yẹn mo rò pé kájọ máa sùn. kíde kó máa sọ̀rọ̀ ẹkún sọ̀rọ̀ ẹkún rà wá sọ níbi ní wàá máa sọ̀rọ̀ ẹkún ẹkún ẹkún kídọ̀ kíkọ̀ mi tó ń ti ẹkún dayọ̀ jẹ́ kí n ṣe rùn má ṣe kí mẹ́nu kúrò. o mọ̀ pé bí mi ṣe ń san owó yẹn tí mò ń da sanwó ó ní mi lára san máa ẹ́ tèmi àti ẹ̀ bá jọ ń sùn àjọ máa pówó san. Ah, wo jẹ́ nítorí ọkùnrin irun ẹ̀bà yẹ màá jẹ́ kó yẹ sori sọ fọ gẹ́ẹ̀lì ẹkúndáyọ̀ ìlú ọ̀hún sọfọ ọ̀fẹ́ máa sùn tìyẹn fẹ́jọ́ máa pín owó sọ náà tún lọ́sùn yẹn irọ́ àwọn èlé sùn tìyẹ ẹkúndáyọ̀ ẹkúndáyọ̀ sọfọ ọ̀fẹ́ sùn tìyẹn ṣé o mọ̀ sọfọ o ní ẹ warapa. ẹ o ní ẹ warapa. kó o ti sùn tu ẹkún dáyọ̀ náà ẹ̀ àdìsọ́fọ̀ nóru àṣẹ gbúrúrúrúrú akọ rẹ tiẹ̀ sọ́dọ̀ rẹ wẹ́n ní ṣe kínní mí ni má jẹ́ lẹ́fù ọ̀dọ̀ rẹ mọ́ mo tọ́ àti bọ́ sẹ́nu ara o ti ní warapa rẹ yẹn kó o dẹ ti ní warapa mí lè ní èsù mọ́ ẹ. bọ̀ ṣé warapa yẹn máa ń ràn. ẹ warapa mìíràn o warapa mìíràn o aláǹgbá wa o akọ láǹgbá wa òbí láǹgbá wa òmìíràn o jọ má lẹ sùtì o má lẹ sùtì lẹ́yìn mi ń sọ oyé mi o. ok bọ wá gbọ́ ọ èyí tó fẹ́ ṣe ń sìn for good one week mi ò ní sanwó kankan. ọ oh, màá tún gbọ́ bó ń ṣe tún pàṣẹ sẹ́yìn if for good one week ẹlẹ́mi lè jẹ́ sọ́fọ̀ for good one month wẹ́ẹ̀ ní sanwó. kí mi tún sọ́fọ̀ o ti yà kí wọ́n ah. ti mú lẹ́bùlẹ̀ kí mi tún wá síbi ìpín ìpín kí wọ́n ṣáà ti máa mú dé nílẹ̀ kí ibi náà máa correct sọ̀dọ̀ rẹ̀ ó yà ah, ṣé forty two òun lò àbí forty three. mo sọ fọ two life story gbọ́gbọ́ òun ò sì máa ń gbìyànjú àti nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lórí fóònù látẹ̀ ẹ̀ kàn tẹ fóònù mọ́wọ́ látẹ̀ ẹ̀ kàn ni. ń <laughs> bọ̀ òkè ah, ẹ̀rù ti bà mí ni pátí tá à ń lọ mo rò bóyá sọ fún pé ọ̀la ni mo ṣẹ̀ṣẹ̀ wáyà rẹ̀ láti pọ́n ti twenty third ló ń sọ that's um, next week two weeks time ṣá. sista mi ò lérò bọ́ ti paṣọ yẹn wa o mi ò tiẹ̀ rí fi ojú mi rí rárá báyìí. tó bá jẹ́ pé ti taṣọ yẹn ni o ṣe problem àmúwọ́n bí ṣe máa gbà á ṣáàtì ràn àbí ìyẹn ò ṣe problem ọ̀ ò fọ́n ni pati náà ni wọ́n ti fi pati ṣe ẹ́. ẹ wò mí ò lè wait torí pé pati yẹn ó máa loud gan bí ṣe ń gbọ́ o bí ṣe ń gbọ́ kiri nígboro ṣẹ́ẹ́dì aṣọ tí mo fẹ́ rán style tí mo fẹ́ rán báyìí mo fẹ́ kí n wọ bẹ̀ báyìí gbogbo tí màá rán wọn aṣáájú mi kí wàá wọ bẹ̀ báyìí kí n ṣàprápra wọlé báyìí ni. jọbọlá tí wọn bá ṣàprápra débẹ̀ báwo ló ṣe fẹ́ yẹ kí èmi ṣá débẹ̀. Ah, ah, ẹ̀yin náà máa ṣàprápẹ́ ti ṣàprápọ̀ rẹ̀ dì èmi tẹ̀lé èèyàn kan tí mo fẹ́ gbé fún ọ lọ́jọ́. yéè ẹ jọ ṣé bílíọ̀nìà ni. torí pati yẹn kò ṣe àwọn èèyàn ló ń bọ̀ ń bẹ̀ o àwọn èèyàn àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ pé tó bá rí wọn báyìí wọ́n á sọ pé ẹ weekend bolo ti yìí. yéè fẹ́ gbọ́ láti abroad ni mò ń sọ fún ẹ mm-hmm. wọ́n ń bọ̀ tó bá ń gbọ́ Táíwò Balógun nílùú London ọmọ mi ń bọ̀ mo kú o tó bá gbọ́ Yọ̀mí something. Ah ọmọ mi ń bọ̀ ah. tó bá wá gbọ́ àzẹ́ heart wálé ọmọ mi ó tún ń bọ̀ tó bá wá gbọ́ honorable kẹ́hìndé bankole oh my gosh. àìṣe ah, àti mi pákéjì tó ṣọ ẹ jẹ́rìí mi tó wá ní èèyàn kan ah oh my god. Yeah. Pardon? Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah mo fẹ́ tẹ yọ síbẹ̀ nífẹ̀ẹ́ káwọn fẹ́ tọ́jú fún mi àṣìṣe kan tó yẹ fún bẹ́ẹ̀. àyè máa bẹ́ta. ẹ má pẹ́. àyè ni kẹ́ máa pẹ́ bí máa ṣáájú yín dé. àyè káwé tó bá kọ́ dé wọn. èmi ṣì máa dáná so máa ṣáájú yín dé. really. yes all right darling. all right darling. ẹ tẹ́kẹ̀. kó ẹ rí omi ẹ bù wá o ti o ti o ti ń balẹ̀ o ti ń balẹ̀ o ti ń balẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwé mi ṣe gbà kọ̀kọ́. mo ṣe máa ń ṣeré yẹn wé ní kú nágbára ọlọ ọmọ ọwọ́ ń kó lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ yẹn ń kó lójú ẹsẹ̀ ẹ ara rẹ̀ ti ń balẹ̀ pẹ̀lẹ́ mo ṣe ń rí yẹn olóṣèlú mẹ́ta oníṣẹ́ ọdún mẹ́wàá oníṣẹ́ ọdún mẹ́jọ wẹ́ẹ̀nì kú. àmì o àmì kọ́lọ̀ǹba wa ṣàánú. iye rẹ̀ kú wọ́n máa sọ fọ irọ́ irọ́ irọ́ ẹ wò á lè sí mọ́ àwọn máa fi ẹ mọ́ lágbára ọlọ́run àdàgbà. a sà yẹ sà ẹ káwọ̀ sà yẹ sà ẹ káwọ̀ sà. ẹ kọjọ mẹ́ta sà. what's going on here. àìsàn kúnra àti yanjú rẹ̀ ẹ jẹ́ kí n bí rẹ̀ sà mò ń bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ mò ń wá àwọn èèyàn lọ rẹ̀ báyìí mò ń bèrè lọ́wọ́ sọ pé kí n jẹ́ kó rí mi. ṣé mo sọ fọ ìyàtọ̀ wà láàrin jọlọ́fù Ghana àti jọlọ́fù di Nàìjíríà nínú ìṣẹ̀lẹ̀ tọ́dọ̀ tọ́dọ̀ rẹ̀ èṣe kiri fi ata sí wọ́tàmẹlọ̀n òǹkó náà kíkọ ní ẹ̀wà gbé ní inú kò bẹ́ẹ̀ sí ń bì nínú ìṣe ní ìbọn tààrà ti ya ẹ̀ máa bọ́ ẹ̀jẹ̀ kí n rí ẹ̀ sà. Ah, ah, gbogbo àwọn tí wọ́n dúró yìí wọ́n tàdé ẹ̀ṣọ́ rẹ̀ ni wọ́n ni. bíbá ilá ń gbé sá ọ landlord wa rè ó dẹ̀ ń gba five hundred lọ́wọ́ wa. àwọn ah, ni ah, ah. landlord wa. àwọn ni youngest landlord wa dájú. ṣe bó ṣàánú wa ni. èèyàn kò ń ọ̀fẹ́ ni ó ṣàǹsán owó. ẹ̀yin lè jẹ́ o sọ̀rọ̀. ẹ káàbọ̀ sá nínú iṣẹ́ lẹ́nu gbọ́ngàn sọ ẹ má jẹ́ kí n láàdù rẹ̀ sá. torí sọ fún àwọn ìwà excuse sir Um, epilepsy ló ṣe sá. ìgbà tí ò gbóyìnbó. ẹ̀hẹ́n epilepsy epilepsy olóyìnbó lè sọ fún ẹlẹ́pì. tẹ bá dẹ̀ wo àti rọmílẹ̀ lórí mm. and she's getting better now yeah. she's fine ta. wọ́n ní òǹgbò lọ́wọ́ àwọn ni. yes i mean small landlord wọn landlord àbẹ́mi. ìgbà mi tí bàtà ẹ̀ lówó èmi máa ra polo fún un púpọ̀ mm. lọ́rùn <laughs> èmi gan múra fún. rárá o wọn nà ṣe jìnnà wọ ọjọ́ two fifty five hundred. kọjá síbi náà. ah ah sir yéé ah yé ohun tí mò ń bè lọ́wọ́ ẹ ni pé ṣé èmi ni láńlọ́ọ̀dù bí àbí ìwọ. ọ̀rọ̀ mi balẹ̀ eléré wọn bá ti parí ọlọ́run rẹ̀ nẹ̀ nǹkan tí completed bid wọn bá parí ọlọ́run rẹ̀ sì nẹ̀. ọlọ́run ló ní bẹ́ẹ̀ ni sà. èmi mo fẹ́ sí pé kókò ọmọ ẹ̀ṣọ́ bí àbí. bẹ́ẹ̀ ni sà èmi ni súnmọ́ ọ̀la. mo lè decide láti lé ẹ pé kó má sin bí àmọ́ kẹ́lẹ́ mi máa bọ̀ bí. dádì dádì ẹ káàsán sà o ẹ ra sà ẹ kújọ́ mẹ́ta sà ẹ káàbọ̀ ah, dádì. rárá ẹ má ṣe à. Ah, òun àwọn ọmọdé ní òun gba owó lọ́wọ́ àwọn ni. Ah. ó mà ti ṣàánú wa. ẹ five hundred ìgbà mi two fifty ìgbà mìíràn ẹlòmí lè sọ fún òun nẹ owó kí wọn ò máa mú ẹ̀yìn lẹ̀ máa kó òun máa jẹ́ kó sùn. ok o tún ṣe yẹn náà. ẹ nígbà wọn bro tí èèyàn bá wá ṣe bẹ́ẹ̀ tó dákẹ́ sínú ilé ìdáná máa mú. Ah. wọ́n ń gbọ́ sọ fún wọn rọ́ọ̀bù ń berí wọ́n rọ́ọ̀bù ń berí wọ́n lè rọ́ọ̀bù Sherry is a nice person o yes àtẹ̀yí tó ń béèrè lọ́wọ́ àtẹ̀yí tó ń béèrè lọ́wọ́ lẹ́jọ́ tó máa rò mm, but he is nice and he has been nice to us ní bàyìí sá. àbọ̀ ọgbà lọ́rọ̀ tiẹ̀ um, irú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n kì í sọ bẹ́ẹ̀ you understand nítorí pé àánú ló fi ṣe ló ṣe fún yín. bẹ́ẹ̀ni mi ń gbóòórùn rẹ ó máa ń mẹyìn lẹmi. Ah. jọ o my dear kí lórúkọ tiẹ̀. Ẹ̀kúndayọ̀ rò ń pè mo ṣe kọ́kọ́ dé. Ah, ah! ẹyin náà bí lọ́rọ̀ ni. Ẹ̀kúndayọ̀ ló ń jẹ́ àwọn pẹ́rẹ́ǹtì ń kọ́. they are fine sir. ọ̀gbọ́n wọn mọ̀ pé orúkọ báyẹn ṣe é tán lè gbé e sílẹ̀ what happened. it's a long story sir. bó ṣe sọ náà dé ní long story. Hmm. ẹja kí ló ṣe yín. original landlord àwa ń bí o ọ̀rẹ́ wa ni ọlọ́run àkùkù yọ ẹ́. ẹjọ́ àtẹ̀yìntàn bèrè àtẹ̀yìntàn bèrè ló máa máa tó. ọlọ́run àyù ẹ́ àmọ́ bóyá wọ́n fi ṣe ń sìn bóyá oníkíná la lọ́dọ̀ wọn bí o. ẹ̀jẹ̀ tó jẹ́ kẹ́rì aláìsàn. àtẹni rẹ̀ sọ two fifty àtẹni rẹ̀ sọ five hundred ẹ fẹ́ máa kúrọ ẹ ń gbé nájà ẹ ń gbé lẹ́kí ìrìnjẹ sọfọ inú mọ́tò rẹ̀ tí mi dírẹ́sì ṣẹ́rí sọfọ aṣèwìn rẹ̀ ti tu ẹ̀jẹ̀ sọfọ pátárò bèrè níjẹta. èmi kọ́ kó sọfọ kí n lamu kọ́ndọ́m kí sọfọ kí n dà náà kí mẹ́mi lẹ̀. sẹ́nu kò sẹ́nu òṣìwèrè dákẹ́. mo ń mo gbé lánàá. ẹ̀yin náà pọ̀ ẹ̀yin ní ìlú ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ èlò lẹ̀ fúnlẹ̀ fọ́gà lọ. wọ́n lè pọ̀ sí ní báńkì náà. jọ kí ìdèkè jẹ sọ́fọ̀. Odi di dọ̀rọ̀ kí n kò concerns of ọkùnrin máa ṣe iṣẹ́ ní in times of environmental ṣé wọ́n mọ̀ sọ fún environmental ohun rẹ̀ jẹ́ sanitation dán kọ́ni yàn ṣe environmental bó yẹn ṣe máa máa sọ fún mosquito ń jẹ wá àní malaria kọ́lẹ́rà ṣẹlẹ̀ jọ kí ìdìpọ̀ ẹ̀ ṣiṣẹ́. wà á láyé o ṣàmọ bóyá ń lọ o mọ̀ pé hairstylist èmi bá bà ní irun mo gé mo dẹ̀ ṣe wà ọwọ́ tí mo fi ń di clipper àti pọ́wọ́ mi fẹ́lẹ́ gan tí má ní kí n fi di cutlass kí n fi máa di àdámú Ma padà di clipper mo lè bomi lọ́wọ́ náà hmm. ó ṣáà mọ̀ náà ó láwọn nǹkan tí kò tó tó yẹ kí n tún máa ṣe hmm. as fine boy concern kò yí ẹ bébì mi. ooo bébì ṣùgbọ́n ìwọ náà mọ̀ láti ilẹ̀ pé ẹ̀dírẹ́sà lè mi èmi dẹ̀ ṣe wà ọwọ́ máa ń dùn mí wọ́n máa fọ sí irun náà tó máa fọṣẹ sí irun gbọ́ máa jẹrà náà ṣé kí wọ́n máa lọ ọwọ́ mi kí wọ́n máa fi roko mi nílé roko. ṣẹ̀rí àyẹ̀ méjèèjì ààbò àbá ó ràn ọ̀rọ̀ wọn ẹ̀dùn sẹ́gbà. ó ṣáà mọ̀ pé ibì kan làtijọ́ ń ṣiṣẹ́ so òṣèré hmm. nìyẹn ṣé èmi nìkan kọ́ ni mo wà nílé kò lè jẹ́ èmi nìkan ni mo máa ma ṣe environmental all the time káwọn tó kù náà ṣe nǹkan kan náà. ìwọ nìkan lójoojúmọ́ ló mọ máa clean níjọ kí wọn bá wa náà tó ko ṣé odi ìdọ̀rọ̀ kejì ọ̀sọ̀ wa ẹ̀ ń rugi náà kó dán. ọ̀gbẹ́ni wa mi ò lè ṣiṣẹ́ kọ̀ọ̀kan sí London ni ah, èmi ò lè sinmi nínú ọkọ̀ ọ̀rọ̀ ayé ìnà kò káyé ah, wá kọ́ mi ìṣe jàre. o ti sú ẹ ní ẹ sọ fún ẹ wá náà tó ko kẹ́ ẹ mú eyelashes kẹ́ ẹ ṣe yẹn ibi tó lógbò wọn tún ṣe eyelashes ibi tó mosquito yẹn ṣe <laughs> ah wo wo wa mo ti wọ má ṣiṣẹ́ o ìwọ dúró tọ̀dọ̀ má ṣiṣẹ́ kàn gbé pèkù wa ìjòkó kó jókòó má ṣiṣẹ́ ẹjọ́ ìwọ kó máa ṣe kó máa mọ́nítọ̀ wọn kó tó kó la ṣiṣẹ́ náà gbẹ́rọ má ṣe ìwọ̀n bàtà rẹ̀ rò má máa pọ̀ àhẹ́jọ ẹ àrò mẹ́ta kíde kan ṣiṣẹ́ o torí mo gbọ́ sọ fún mi pé òun níjẹta ní alẹ́ junction kíde kan ṣiṣẹ́ o. mo pé mi ò kì í ṣèyàn bẹ́ẹ̀ but ọ̀rẹ́ mi ìtí mo ń gbámú lálẹ́ àná àbókí ni ó ṣọyún dẹ̀ ó kan bẹ̀ gan ó jẹ́ kó rẹ̀ mí ó gorí kìrìkì ara mi. wọ́n da kan ní wọn ṣoṣoro àìkan ní ẹ̀ma wọn máa gún dédé fúrọ́ máa gún dédé wájú ẹ̀mí sọ̀rọ̀ àbòkí jọ second madam ní alẹ́ avenue. mi mi nílé iṣẹ́ ni tènù eré yìí tí mo ṣe mọ́jú lẹ́nu ó yàtọ̀ sí tàtẹ̀yìnwá gbára ló ń ro mí. ejò yìí gan ẹ̀jẹ̀ ló ń lò ní. ọjà ti bọ́ọ̀sì ẹ wo codeine diet. ẹ jọ àǹtí gíga a kò ní sọ̀rọ̀ síwájú náà ẹ má sọ fún ẹ mẹ́rù lẹ̀ mẹ́rù lẹ̀ kíde káyọ̀ ṣiṣẹ́ o. Ah, àjàlá tán náà àbẹ́yìn náà kọ. gẹ́gẹ́ ní sáhùn ọ̀dẹ̀ dédé ẹnu rò má fi sọ̀rọ̀ àjàlá ta iná wọ́n ní mọ́ obìnrin àjàlá lọ kó sá kó ṣe tán kó rí mi má mọ ibi rà má mọ níbẹ̀. ẹ ṣiṣẹ́ ní o ọ ayíláṣì ọmọ gbọ́ ọmọlẹ̀ lè kọ́ máa sọ fún àwọn ọ̀fẹ́ wa ṣe é jáde. wọ́n ní ìdáhùn bá ṣe ìtọ́kẹ̀rí wọnú yàrá. kí ló ṣe é ṣé wọ́n ní kọ́ ló jẹ. ó ti ń bẹ́ ó ti ń kọjá ààyè o má fọ fún bébì mi o ẹkún dayọ̀ níbo ló lọ tí mo wá ẹ wá ẹ wá ẹ tó dẹ̀ ń dà mí láàmú tó ṣojú bí ẹni pé láǹdòrò ẹ kí ni mo ṣe fún ẹ náà kí lẹ̀jẹ̀ mi tó fi rò pé ohun tó yẹ kéke tó fi dìsáàfù ohun tó ṣe yìí mi ò lè sùn mi ò lè wo níbo ló lọ. Mami. Eh? Ṣé máa lè mọ gbogbo ẹ ni? Oh, babe, is everything alright? Bàbá ò ní gbogbo bíbá ìṣe wa look so unkept báyìí. Ah, bíbá yóò dọ̀tí na unkept bá o. Everywhere is looking untidy, very unusual. Orí ni wọ́n náà rí bílẹ̀ ṣe rí. Even the bathroom and the bathtub, everywhere is as if ó wà messed up kind of me, wà comfortable bí mo ṣe rí yẹn. Oh, about the bathtub oh, what happened is Akim, me ma wọ ẹ tó them cooking these days ó kàn máa lọ tó máa dé bá àti mọ tí yóò èdè ìjọba worst pàtó máa délé báyìí ó kàn bì sí gbogbo lẹ gbogbo yàrá kan ń da yàrá bí gbà ṣé nǹkan mi wà lára àwọn yìí ni Akeem ni o gbogbo yìí ṣe bó nílé but don't worry máa dín pẹ̀lú ẹ̀ mi. you know pé tí nǹkan bá ti rí báyìí mi kì í very much comfortable bóyá kó wá bá mi tidy everywhere up otherwise bacteria máa mú mi dẹ̀ mọ̀ pé i spend a lot on my skin jọ bá mi tètè wá bó ṣe máa tidy everywhere Oh, please and don't forget the mop torí bathroom yẹn kò wá okay mo ṣe Uh, it's not like that bathroom torí Uh, ìgbà tí ó mess everywhere up mo ní láti clean up fún so òun ló jẹ́ kó mi ẹ̀ dá sílẹ̀ baby you know i don't want wahala for you don't worry I'll do the cleaning just give me one minute I'll, I'll i get back to you now. jọ tètè kọ fún nílé jókòó pẹ̀lú bíbí bàṣẹ rí. mo pè mí ẹ̀ mọ̀ wù what happened fẹ́ sọ mi pátápátá I'm trying to cover you. àbúrò mọ̀ sí i lọ́wọ́ yẹn tó wọ́n ti pẹ́ everywhere mixed up. ó dẹ̀ fún mi kó tó ṣe wọ́n ló jẹ́ kí everywhere So I just I just lie to him. mo yẹ gbọ́n story about wọ́n yẹ accept it. Please. Babe, wait. Please. Can you stop crying? I don't want to see you cry, please. <laughs> oh my god. Um, mm. but Rose you are not nice like oh nice at all cause ọ̀rọ̀ yẹn ṣó mọ̀ pé ẹnu ẹ ló yẹ ti gbọ́ instead tí mo fi lọ ń gbọ́ ń ta that's not nice. Oh, no no no babe we've been together for years now mo jẹ mọ ẹ dáadáa tí n bá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ mood rẹ ma sáré change as in o ma swing immediately mm-hmm. that is why I had to take my time pé tí n bá ti pẹ́ díẹ̀ I will just call you and tell you the whole story I'm sorry about that think I want I'm sorry. I'm sorry. Alright. Alright. Ah, Brani. Ah. What's in Who is coming? Girl. Shame me. What's going on here? Who is she? No, I should ask you who you are. Eh, Auntie Fumilayo. Lady tí mo máa sọ fún yín. Gbogbo ìgbà tẹ́ ẹ bá ti sinle tó Like, are you guys joking? It was of fún Do you mean to tell me that ó Warapa? No, not what you think, not what you think. What happened is, we should be bí a warapa yẹn kò tó ṣẹlẹ̀ everyday. Bó ìwà in family o, it takes like twice in a week ló máa happen sí. O kàn lè ṣubú lọ́jà o, kó ṣubú ní àárín èrò. Do you know something? Just just tell her to leave. No, No, oh, I'll call you later. Leave now. Ẹ má dànù o, ẹ ní sórí burúkú ṣe wọ́n igbó òsìlẹ̀ mi dáná ṣé mo mọ̀ wọn náà ṣe ó sọ̀rọ̀ ìdí ìyàwó messenger ẹ máa ṣe nǹkan báyìí dáa. so gbogbo nonsense tó máa ṣe tí n bá ti sí ara nìyẹn àbí no má worry continue ṣó ti gbọ́ just keep it up. wọ́n kò leave ẹjọ́ mi leave wọ́n bá mi leave leave. ẹ ká sọ. ẹ jọ mo fẹ́ ra mílò um, àti pépé. ìyẹ̀wò bẹ̀rẹ̀ ṣé kékeré àbí ra. kékèké. má àwọn àti yẹn tó máa ń dákú rè. yìí. fi lọ́mọ yìí ta ló mọ̀ o ibi ọ̀rọ̀ gbé wọn wá kó yé mi eléyìí máa ka ara lága jù àìsàn tí ó ń gbógun kò ní jẹ́ kí n wá o. ẹ kó dára ju gbogbo ẹ lọ ó ṣe dáadáa o ní àwẹ̀ náà dé sí o ó ṣe dáadáa ó mọ̀ ẹ́ pé kò kí ń ṣe nǹkan tó da láyé yìí kọ́mọkàndínlẹ́ jáde lábẹ́ òbí kóbi má lè sọ pàtó pé ibi báyìí lọ́mọ mi lọ oríṣiríṣi èrò ló máa ń wá sí wa lọ́kàn ya ibi tẹ́yìn wà ẹ̀yin máa ríra yín rí pẹ́ nífọ̀kànbalẹ̀ pẹ̀lú àwọn òbí tó bí yín ò lè nífọ̀kànbalẹ̀ kankan láéláé àgàgà ní láìf tá a ti wà yín sìn tó jẹ́ pé à ń rí pé àwọn ọmọkùnrin wọ́n ń gbé ọmọbìnrin wọ́n náà fa bẹ́ẹ̀ lómi lọ wọ́n náà fa ọmú ẹ̀ lọ wọ́n ní wọ́n yọjú ẹ̀ lómi oríṣiríṣiríṣiríṣi nǹkan lèèyàn ń gbọ́ ẹ̀mí ò lè balẹ̀ ọkùnrin tẹ́jọ wà pẹ̀lú ra yín tẹ́jọ ẹjọ ní last time ó mọ̀ pé ọkùnrin ẹnu dídùn pọ̀ fún pọ̀lọpọ̀ wa kò sí nǹkan tá à ní lè ṣe ó lè jẹ́ pé ó lọ gbọ́ owó lọ́dọ̀ ẹnìkan tó máa fẹ́ máa fi entice ọ̀tọ̀ ní aim tó ní do you understand ìkan àwọn kan náà tún bẹ̀rẹ̀ sí sọ wọ́n ń pera wọn ní yahoo plus tí wọ́n àfikún mọ́ ọmọbìnrin lọ́bì kan wọ́n yàgbẹ́ wọ́n fi ìgbẹ́ jẹ búrẹ́dì wọ́n i mean èyàn ò lè máa gbóró nǹkan bẹ́ẹ̀ láyé kẹ́mi èèyàn balẹ̀ agaga look at this woman àgbàlagbà ni arúgbó ara náà fi bí ẹ ìwọ náà ní gbàdúrà kò yẹ kó máa fúnrú màmá yìí ní wàhálà this age ìwọ fún ara ẹ gangan o ní gbàdúrà pé nígbà tó bá máa tó èjì wọn yìí kọ́ ọmọkùnrin máa dẹ̀ ẹ́ láàmú it's not good it's not good mọ́mí on her behalf ẹ má bínú ẹ foríjì ṣùgbọ́n ẹ jèrè lágbára Ọlọ́run ìgbà tí iṣu ẹ̀ bá máa jiná wọn ò mà ní dìde pé ẹja dúró ìṣẹ́jú kan fún yín lágbára Olódùmarè. àmín bàbá mi. ẹ̀yin ti rí ìfún yín báyìí ẹ ẹ ẹ máa rí ìfún tiẹ̀ náà báyìí tí wọ́n àwọn ọmọ yẹn tó máa rọ̀gbà yín ká báyìí láàárín àwọn ọmọ ọmọ bọ́rọ̀ yín ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run ọba. àmín àmín. ẹ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mi mọ̀ bóyá ó ṣeé ṣe tẹ́ bá lè ṣe mà. ọkọ mi tọrọ ẹ ṣe máa mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda Ẹkúndayọ̀ fún mi kó máa lọ gbé pẹ̀lú wa ọ̀rọ̀ tí mo dẹ̀ ń bá sọ yìí àjọmọ̀ èmi àti ìyàwó mi ni tẹ́ bá lè ṣe ọlọ́run ọba á ṣe dáadáa ní ìgbésí ayé ẹ̀ bẹ́ẹ̀ ni màá. ọkọ mi kódà tó yọ̀ǹda tó bá ní orúkọ mi tó ń jẹ àtùpè wọn yọ̀ǹda fún ẹ àtàyè ẹ àtàyè ẹ lẹ́ẹ̀kejì sí nítorí pé kò ní í dòkú mọ́ ẹ lọ́wọ́. àmín àmín àmín Ọlọ́run. wọn yọ̀ǹda pátá my hmm. àwọn ẹni ìdọ́lọ́wọ́ fi ṣe gàrí tíra ẹ o ọlọ́run ò kí ń sọ̀kalẹ̀ lókè wàá ṣèrànwọ́ èèyàn báyìí ló máa rán sí i àwọn tọ́lọ́run rán sí ẹ tó jíṣẹ́ fún ẹ ni o kó o wá mọ̀ wọn ara ẹ mi ò fẹ́ kó o kọjá ìyẹ ibi tá a bá fi yọ̀ sí báyìí òun ni yọ̀ ń domi sí ibi tí wọ́n bá dúró gbẹ́sẹ̀ sí báyìí á gbé kọjá bẹ́ẹ̀ ohun tó bá náà fẹ́ ìwọ má bá wọn fẹ́ bó ṣe fẹ́ kọ́ náà máa fẹ́. ẹ ṣe máa ẹ ṣe ẹ pẹ́ fún wa. ọlọ́run á jẹ́ wà pẹ̀lú ẹ̀ ọlọ́run á dúró tì ẹ̀ ó ṣe bàbá mi ó kó àdúró tì mí ọlọ́run á rán aláàánú sí ẹ̀ gbogbo ohun tó ti ń dánú kan kò ní dìbàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ ọ̀nà aláì tó ti là wá ní dí tí wàá rà àwọn ọmọ wọn yẹn wàá jèrè wọn nígbà táwọn ọmọ náà bá bẹ̀rẹ̀ sí ní ṣeun re wọn ò ní dìde dúró ìṣẹ́jú kan fún ẹ kò ní bá ẹnu sáré ẹni ẹlẹ́ni ò ní ṣe bàbá fún àwọn ọmọ ẹ lọ́la àná bí wọ́n mọ̀. ọjọ́ yẹn á dalẹ́ o ẹ ti dàgbà ẹ di àgbàlagbà ẹ dògbó ẹ gbó tòlótòló tẹpẹ tẹ bá tún dàgbà nílẹ̀ kan àwọn yẹn á tún máa jí pípa àwọn yẹn bá tún pa ah, màmá yóò tiẹ̀ jọ ọjọ́ orí tẹ̀ ń pè yìí bọ́lá ṣe máa ṣe ọ̀rọ̀ ènìyàn lágbára ọlọ́run bá ẹ̀ wà ní fóònù náà ṣàwátì àwa náà lè kábàámọ̀ pé ah kí la gbàmọ́dé sọ́dọ̀ fún lágbára olódùmarè ẹ ṣe gidi gan kò sí wàhálà mà kò sí wàhálà ẹ kọ́ra kàwé check our life ẹ ṣe mọ́ mi ẹ jẹ́ ká máa rìn. ẹ wá gba ọlọmọ elékùrú máa pọ̀ jáǹtà ní pè mí o. ìgbà rúwẹ́ èkúrú ló ń sọ à ń sọ òkú nítorí ìgbà tí babaláyé tó ń ṣí ọ. ọ̀rẹ́ wa ló ń lọ yẹ kó dáa àtúkú ẹ̀ lórí àgùsà. má bàa sọ̀rọ̀ rárá má pè mí rárá ọ̀rọ̀ má pè mí rárá. ọkọ ah. original landlord ah. ẹ jù nǹkan lẹ̀. Yes, sir. sọ. òun rẹ yẹn o ó ní ọmọ sọ̀rọ̀ táǹgbà ẹ sọ̀rọ̀ ẹ máa gbọ́ sí mi lẹ́nu mo bẹ̀ ẹ́ sọ sọ sọ òun rẹ yẹn o káǹgbà sọ̀fọ̀ mọ̀ ń bẹ̀ ọ́ ọlọ́run ìyanu mo ń bẹ̀ ẹ́ ọlọ́run ògo èmi náà fẹ́ aláàánú kan ṣoṣo tí ó ràn mí ẹ wò aláàánú kan ṣoṣo yẹn aláàánú one thousand irọ́ ń parun ẹ màá ṣe lé fún yín màá kọ́ lé fún ẹ irọ́ ni aláàánú kan ṣoṣo ó ti sọ ẹ máa gbàdúrà aláàánú máa ràn jùmọ̀ mi. wà á gbogbo eléyìí tó ń sọ yẹn kò kàn mí owó tá la ẹ múlẹ̀ pé ká ṣe. ṣé eh, eh! kókó ni kókó oyè oyè ìjẹ̀bù. it comes for celebration. With his hands over Akole. With his hands over Akole. With his hands over Akole. With They say we are lazy, we are lazy. We are not. We are not. I pray by you. I pray by you. We are not. We are not. We are not lazy. With his hands over Akole, man. President, we are not lazy. Owó ìṣá ni problem, ẹ má bọ̀. Eh, ẹ ṣe gan mọ mo really gbogbo ìdẹ̀sí fún god bless you ma ẹ lè bá wọn tún pẹ́ lọ́wọ́ dáadé mo really appreciate ẹ kò tó pẹ́ ọlọ́run ọba nìkan ló lọ pẹ́ ṣòtúbọ̀ àbí honey. Ehm, ṣòro ọpẹ́ ṣá gbogbo ọpẹ́ tọ́lọ́run ni ṣó ti yẹn sìn ṣòro nínú ilé bí ọ̀rọ̀ wa ṣe rí nìyẹn nítorí pé gbogbo ẹni tí ọlọ́run bá wá rán ipò kó ṣe hàn lóore tẹ́nìyàn ò bá ṣe é ó máa gbé ẹlòmíì dìde ẹlòmíì máa ṣe oore yẹn tẹ́nìyàn bá wá ṣe é tó wá bọ́ sí nǹkan tí ọlọ́run dédé nǹkan tí ọlọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ á wá di tìjú fẹ́ ta kọ́fì oore yẹn lò lákòókò tí ó ṣe kí ló fẹ́ stop aláṣẹ dáadáa fún yàn àwọn ọmọ tá a bí ibi tí wọ́n gbé wà lọ́hùn tálámọ̀ tó ń tèké àwọn ohun tá ṣe fọmọdọ́mọ náà máa fi sàn ti àwọn tiwa náà fún wọn ó ti yẹ gbogbo nǹkan kò yá ṣáà nínú ilé yìí anything tó bá fẹ́ just say this woman ó gbọ́. Mm-hmm. ọlọ́run ọba nìkan ló lọ pẹ́ just make yourself comfortable hmm? ilé nílé ẹ̀ máa treat ara ẹ bíi àjèjì àtijọ́ dìkan náà nínú ilé yìí gbogbo nǹkan tó bá fẹ́ ọ tó bá need bí mi hmm? I'll do it tó bá lè bá àwọn sọ̀rọ̀ o lè wá bẹ́ mi a máa jẹ́ kí gbogbo ẹ̀ di ṣíṣe ẹ ṣe gan mama really appreciate. kò tọ́ pẹ́ dẹ́ ẹ ò ní bọ́bọ́ ní èsì yẹn. ẹ méjì ẹ fẹ́ béèrè lọ́wọ́ ti ẹni pé ẹni tó ló máa ṣe ṣe àti èrè kó wá òun kí ló ṣẹlẹ̀. ẹ ó sọ fún mi pé òun fẹ́ lọ báwọn wà tí kàn ṣiṣẹ́ or something pé òun máa wálé ni. gbogbo irọ́ tiẹ̀ ti pọ̀ jù láyé tí ò bá lọ sọ́dọ̀ Chinese lẹ́nu pé bá bílẹ̀ lọ́wọ́ àwọn kọ́ra kan ló bá ṣe òun lọ sọ́dọ̀ àwọn kinní Japanese kan this and that anyway ó ṣe kò ṣe yẹn kò sí lọ́wọ́ ajọba wa sún lóru ni kò lé. ní owó tẹ̀ mọ́ wà lẹ́nu ọkọ. all right all right all right. Rosé ṣé wọn kó fún nìṣà just because your brother told you pé ẹnìkan ní wárápá ẹnìkan ṣubú ẹnìkan pass out ó bẹ̀rẹ̀ sí ní máa moody what's the meaning of that hmm. Rosé i'm not understanding you ọ̀rọ̀ ò fẹ́ yé mi mọ́ o. àwọn ọmọ mi ò moody làwọn mi ò mọ mi ò mọ bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ before and mi ò mọ àbí. i'm sorry. ti gbọ́ o. um baby. what. i wan ask something. okay. mi àìsàn warapa yẹn epilepsy ṣé kò kò ṣe cure ni as in pé ẹni tó bá ní pé kó máa ní mọ́ ara mọ́. jọ torí ọlọ́run kò sí íńtánẹ́ẹ̀tì lórí fóònù. ẹ mo ní sọ̀rọ̀ kan. ẹ Google ẹ ayé ti dẹ̀rọ safari one. ń check it out now kò tó tún ti bẹ̀rẹ̀ àwọn question to máa ń dánú bí mi o nítorí òbí kò máa bí mi láwọn book crap question yẹn mo jọ doctor lójú ẹ mo jọ medical student mo jọ science student tó ṣe máa bí mi lèrè irú irú irú rosé ṣe mọ̀ ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ i don't like this kind of thing i don't like it at all kí ló no? I'm a máa I'm a máa I'm a máa sọ topic tó tó wà interesting a máa bore mi with your your book crap i don't like it o rosé mi ò like ẹ o. I'm only being pathetic now mo kò try to show concern o mọ̀ pé ẹlẹ́ran ara bíi tèmi náà lẹ́nu yẹn so o gbọ́dọ̀ wò pé ah, ọlọ́run kí ilé ọlẹ́ bójà dúró àgbèyàn lè fi máa kí wọ́n máa ràn ọ́ lọ́wọ́. as a matter of fact let us keep this topic You tẹ fẹ́ gbọ́ anything concerning epileptic or whatever you are calling it ṣó ti gbọ́ mi ò fẹ́ gbọ́ má bore me with your with your boring lifestyle what's that now. i'm sorry please can you just stop being like this Me like o ma bínú so beauty ẹ̀yin o ma n fade tó bá ti ń Rosé. yeah? did you just say that to me? No, you're always beautiful every time, always glamorous. Okay, let's just go let's go to uh, where okay, we are going go, to. ṣe àṣemá beach. To bá fẹ́ gbé it's fine To bá dẹ̀ mọ̀ kó change mind ẹ̀ torí ẹni tó ní wárápá ni kò oh, baby fẹ́ fẹ́ dem guy. <laughs> let's go let's go. àwọn sí ni adagbóru adọ̀dọ̀. mọ́mí ni kì í bẹ̀rẹ̀ pé alfa She oúnjẹ yín sọ fún mọ́mọ́ ẹ pé ohun táwa wà ń ẹ àfi tá a bá rí ẹ la tó jẹun. ọmọ kí tá a bá jẹ débì kan ìyẹn lápẹ́tàìtì máa wá wá àwa jẹ tẹnulẹ à ń gbádùn lè. ẹ ẹ o ti gbọ́ náà rí. o yà lọ sọ fún ọyọ bẹ́ẹ̀. ìtọ̀ la wá fi tọ̀. ẹ ìtọ̀ ni o. ìtọ̀ ni àìmọ́gbẹ́ni tó mọtí tó ń yàgbẹ́ ni ìtọ̀ ni. ìtọ̀ ni o kò sí. ó jẹ gbọ́dí ó dúpọ̀ akọni ó ní ọtí ni wọ́n máa mú n ò ní mọ̀ọ́sí lójú ògbé àtẹ àbórí wọ́n máa mú àní mo sì lójú ògbé àtẹ owó. ń sunkún àwọn máa ríran kò ń mi o ọ̀rọ̀ ọmọdé yìí ó mọ nǹkan tí pọ́blẹ́mù ọmọdé yìí ó mọ ìpọ́nmọ́ yìí ní epilepsy ọlọ́run má jẹ́ àwa rí kí kinní yẹn wá strike ẹ̀ ó gbé sọ́nà kó wa lọ sọ́dà kí lóru wo máa ṣẹlẹ̀ olóbí ò ní gbà kọ́ àwọn tó ní á béèrè ẹ́ lóde mo wò ó o ṣé ọ̀rẹ́ mi inú mi ti dùn pé wà ń bí ilé ni wọ́n ní pé ká ṣoore fine òótọ́ ni bọ̀ oore tá a bá fẹ́ ṣe à ń láti rọra ṣe ni nítorí pé kíni kò rè má bàa dìbì mọ́ wa lọ́wọ́ lágbára ọlọ́run oore tá a bá dẹ̀ ṣe fún ẹni tá a bá yùn ká ṣe ilé la ṣe sí ni ìta ni kò ní dìbì mọ́ wa lọ́wọ́. àmín ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn kí náà tẹ́lẹ̀ kejì ṣẹ́rí gbogbo tí ọlọ́mọba tó bá tó bá yàn fún ẹ̀dá pé kó ṣe é tẹ́nìyàn bá kọ̀ tí ò bá ṣoore yẹn wọ́n á gbé oore yẹn lọ sọ́dọ̀ ẹlòmíì tẹ́lòmíì bá ṣoore yẹn tó ṣe tó yàn tó yanjú á padà wá di ètìjú fẹ̀lẹ̀ tìbí mo ní ìgbàgbọ́ pé ọlọ́run fẹ́ kí n ṣe nǹkan kan nígbèésí ayé ọmọdé tí mi ò tí ì lè sọ. So àlálẹ́kùá ìyàwó mi fúnra rẹ̀ ló decide pé ẹ jẹ́ ká máa mú ọmọdé yìí ká máa mú lọ ká gbìyànjú agbára lórí ẹ̀ mo dẹ̀ lọ sọ adẹ̀ lọ sọ́dọ̀ tán bíi àgbàlagbà nìyá kì í ṣe gbàgbára kan wà tó lè sáré sọ̀tún tó sì bàbá ẹ̀kọ́ ni bàbá ò sí around pọ̀nà ẹ̀ jì fine amúhásúnlé mi báyìí ẹ jẹ́ ká gbà pé nǹkan tó lọ́rùn náà mi ni mò ń ṣe tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé mi ò ní kábàámọ̀ ní agbára lọ́hùn ẹ̀yin náà ní kábàámọ̀ mo pé tèmi náà lẹ́ sọ ọ̀rọ̀ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ please. ẹ ṣòrí àdúrà kan ṣo tèmi máa ń gbà fún ẹ láyé nítorí pé tí wọ́n bá sọ pé kí wọ́n ṣoore èmi tí mo jókòó yìí àtọ̀rẹ́ mi tó jókòó yìí náà ó dà ta ni ọwọ́ ẹ̀ ò ti kàn ọwọ́ ẹ̀. kò tiẹ̀ ti rọ́ǹdì yẹn tí ó dẹ̀ dúró. oore náà ní sú ẹṣẹ lágbára Ọlọ́run kó dẹ̀ ní dìbímọ́ ẹ lọ́wọ́ àmín àmín baba ẹ jẹ́ ká já sọ. ìtọ́lá bá fi tọ̀ àyíká ni o ẹ̀yìn wa o gbọ́ ní kéèyàn gbọ́dọ̀ mọ̀ sí olóògbé àti irọ́ o má fi tọ̀ ní omi. kò sí wàhálà tó bá jẹ́ pé nǹkan tẹ fẹ́ nìyẹn kò sí wàhálà rárá. oh my god ó ti wà nínú mọ́tò mi already mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kúrò ní wàsọ́dọ̀ yìí ni ẹ má oh god a ní kẹ má worry kò sí problem ẹ má All right, get take care ẹ rí mi soon All right, bye bye yeah. sister. báwo ni bọ́lá ṣọwọ́ okay. mi ń pè yín látàárọ̀ ẹ̀ bí fún yín kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. kò sí nǹkan kan òun pe fóònù mi mi ò gbé ṣebí èmi náà ló ti rí yìí. and mímí tí náà náà ń pè yín ẹ gbé kọ yín. <laughs> bọ́lá òun pè mí mi ò gbágo tiẹ̀ wọ́n á sọ̀rọ̀ mímí tíì Mimiti Mimiti of all people jẹ́ kí n sọ fún ẹ má tún dárúkọ Mimiti yẹn bíbá yìí mọ́ Mimiti kọ́ ló máa rí Mimiki ò ní èèyàn tó fi gbogbo orí tó fi tíìtì ẹ̀ tán òun ni kí n máa tẹ̀lé kiri wo bóyá ayé jọ ń ṣe yín tó bá ti yá ìwádìí wa tẹ̀lé mi wá bá mi nu mọ́tò sí ọ̀dẹ̀ Mimiti nẹ́nẹ́tẹ́ yìí. òrántí yóò yé mi mi ò mọ nǹkan tó ṣe wọn tó bá ti bá wọn sọ̀rọ̀ ọkùnrin báyìí wọ́n máa gbé párí ni orúhùn fẹ́ yé mi o wọn lá ọ̀rọ̀ wọn seriously kó ṣe pé ọ̀rọ̀ wọn ó nídìí àmójútó ọ̀rọ̀ wọn nídìí àdúrà kó sọ wọn yé mi tó bá bá wọn sọ̀rọ̀ kàn ṣe pọ́n pọ́n kí ló dé ọkùnrin pa wọn rìn àbọ̀kùnrin pa wọn lọ́mọ rìn I don't understand ah I don't know what's her problem ẹ ah ọlọ́wọ́n ọlọ́wọ́n bá wọn yóò ju ẹ o. níbo mo fẹ́ lọ ra recharge card internet ma. ẹ but kí ló dé tó rà online. mo ti ń try láti ṣe but the network is bad. I thought as much. Èmi náà ń try láti ṣàwọn ọkọ̀ lórí fóònù látàlẹ́ àná kò lọ. Bóyá nítorí òjò tó rọ̀ṣà ló jẹ́ kí reception yẹn pọ̀. Eh, tó bá lọ ń sìn, oúnjẹ ti fẹ́ ready. Mo ní pẹ́ dé ìsàlẹ̀ mo ti fẹ́ rà. Ah, okay. Má pẹ̀ ṣáko, má jẹ́ kó oúnjẹ tutù. Ayé tá wà yíyá gbìyànjú wáyé tó máa wá san ní màlára yé wa. Ìṣòro olúkálùkù wọ́tọ̀ ń tọ́lé, ó rẹ̀ fi máa jẹ̀rìí òró. ohun ìdójútì kò ní jẹ́ tiwa òwò wa mí ni ẹ ṣe. kí ló bá kí ló bá lọ́wọ́ ó yẹ kẹta wáyé wá bọ̀bù ní ìra. ohun ìdójútì kò ní jẹ́ tiwa òwò irú èyí irú àmì ìfẹ́. ìfẹ́ kọ́lọ́bí lọ́rọ̀ yìí ta ló mọ̀ ibi ọ̀rọ̀ wa kó yé mi eléyìí má gàrà lágbà jù àìsàn tí ó ń gbógun kò ní jẹ́ kí wá orí ló wá kìlọ̀ ta ló ṣe ń kìlọ̀ tó yẹ kẹ̀dà wáyé wá gbógun ni ohun ìdójútì kò ní jẹ́ kí wá owó ewúrẹ́ yìí ò dá mi ò fẹ́ kò má dá kò má dá kàn bá ń ṣe kìlọ̀ gbàgbọ́ kó má padà wá dùn ní ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ẹ wá wo bí ọ̀rọ̀ pé wọ́n wá aṣọ́kù tó gùn gùn gùn ibì kan ló ti gùn wá ọ́ ohun àbáṣe sílẹ̀ lérí o á dì fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ wáyé wá gbogbo ni ohun ìdójú tí kò ní jẹ́ tiwa òun ìrúwé yìí ó dá mi ò fẹ́. àǹtí tó bá ti jẹun tán ẹ yẹ kó wọn lóògùn wọn. ẹ ṣe gan ni ẹ ṣe mo appreciate it thank you. ọ̀rọ̀ ẹ̀ màá mo ti fẹ́ máa lọ kẹ́tẹ́kẹ́ ara yín. mo ń bọ̀ ṣùgbọ́n. báwo ló ṣe ń feel nsìn. mo feel better. àdúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run mo fẹ́ bí ẹni béèrè kan jọ báwo ló ṣe máa ń feel kí ló máa ń rò mo mi fẹ́ pùtẹ̀ gan báwo ló ṣe máa ń feel tí kinní yẹn bá ṣe é. àǹtí èmi ti gba kádàrá ti tèmi o mo ti gbà fọlọ́run àkọsílẹ̀ ọlọ́run ni mo ṣàkóńdó dọjọ́ tí kinní ṣe máa gbé mi bí máa gbé mi lọ sẹ́nu tírélà àbẹ́nu kò fi ṣàkó dànù kí n bá tèmi lọ kí lọ sí mi tí sú mi. ẹ ẹ ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ à ń ṣọ lọ́hùn nígbà tí òun ṣe pé wọ́n bí ẹ bẹ́ẹ̀ ṣé bó wà ní àlejò ni ó máa lọ. kí ló fún insurance pé mi ò ní kú lẹ́yìn ẹ̀yìn àti dáàdì kò séèyàn kankan bá fọ̀ gbogbo yẹn ló ti sá fún mi tán. sori àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀ẹ̀kan kan ló máa sọ ọ̀bẹ̀ you don't need to cry àdúrà ló máa gbà sọ lọ́hùn kókó lọ́hùn jọ kó fún ẹ lálàáfíà lágbára ọlọ́wà dé máa rí solution hmm? ṣe ti gbọ́. Hmm? ti sú mi ẹ ń tẹ́yà. take it easy ṣé wà lọ relax inú lẹ. ẹjẹ ìwà báyìí náà. ta ló mọ mi ọ̀rọ̀ ìyẹn wọn wà ó kí ló pa kí lọ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ kẹta wáyé wá bọ̀bù ni. ohun èyí lójú tí kò ní jẹ́ tiwa òwò ewúwe yìí ò dá mi fẹ́. kò kí n ṣe pé mi ò mísì kankan tí mo fẹ́ fún ẹ̀ bọ̀ èmi kàn mo kàn ló kankan wípé bóyá tó bá máa di Monday kí ẹ̀ lọ sí general hospital ẹ̀ máa rán kọ́lé bá doctors jẹ́ pé they can handle very well gbogbo tó ṣe yẹn ó passport kan flush out of our system àbí kí làwọn rò. sweetheart hospital ṣá èmi ò fi wò pé ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ injection ni hmm. kò sí àìsàn tó bá ń ṣe ọ̀dọ́ bá gbé hospital wọ́n máa kí ọ̀ ẹ̀ àmọ́ nítọmọdé ara tèmi èmi fi wò pé bóyá kí èèyàn tó àwọn àgbàlagbà lọ kò yẹ yín ìyẹn máa bẹ́tà. Oh, I think we are right, though. Yes, yes. Bóyá mo ní bàbá kan ni wọ́n ti ẹ̀ sìn. Ó ti pẹ́, ó ti pẹ́, ó ti pẹ́ tí mo ti rí wọn last bí wọ́n á tún tó travel bá ti máa dé ọ̀dọ̀ wọn yẹn táwọn bá tiẹ̀ lè ṣe wọ́n lè dín àwọn tó máa mú un pa. Hmm. ẹ ṣé ẹ̀dẹ̀ ṣe ní contact wọn lọ́wọ́. àwọn náà nílé wọn àwọn náà nílé tán gbìyànjú tí n bá débẹ̀ tó bá tiẹ̀ ti kó n bẹ̀ àdéṣùn um, irọ́ wọ́n ṣùgbọ́n wà mẹ́ẹ̀ wọ́n ṣùgbọ́n wà mẹ́ẹ̀ yẹ ká ṣe yẹn lóòótọ́ yẹ ká ṣe bẹ́ẹ̀. <sighs> golden. ẹ̀yin ò ní ìpàdé mọ́ ọjọ́ monday sí gbà náà mọ́ ṣe ọkọ bàtúndé ṣojú tá a fi ṣòṣàrè kó o tó yà pẹ̀lú mi tó fi lọ rèé ṣòṣà ẹ má bínú. ọ̀ṣà tó mọ àwọn tó jókòó yìí ńlò tí kọ́kọ́ mọ èyí bá àti ẹ̀jọ́ jẹ lérewé tá àjọ mu lérewé tá àjọ daṣọ olówó ìrìnbùra aṣáájọ ń ṣe wọléwọ̀de ó sì rábọ̀ rere ń bẹ̀ ẹ̀ kí wàá ni. ẹ bẹ́ẹ̀ ni lóòótọ́ àmọ́ àdúrà yín náà ló gbà ọlọ́run dẹ̀ fi àṣẹ sí fún wa torí pé ìgbà kan tá à ń sáré káàkiri tá àtẹ tí mo ta fẹ́ jẹ́ àbí tí ìgbà tó ọlọ́run dẹ̀ sọ pé òun dé ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ làyè tó máa yọ kì í ṣe pé ẹni náà yọ láàárọ̀ yìí but at the same time ẹ wọ ọmọ tí ó jókòó tẹ̀ ń wò yìí mi mọ bí mi bá ṣe pé ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ó ń gbé pẹ̀lú wa ni ó fẹ́ máa gbé pẹ̀lú wa ó wá ní ìṣòro kékeré kan ìṣòro náà ni pé ẹ mọ kíní àìsàn tó máa ń mú wọn lójijì tó máa ń là wọn mọ́lẹ̀ yẹn ẹ wárápá tó máa máa ṣe tọ́lẹ̀ nù ó ń ba ọmọ náà jà ìgbà tí a wá ń sọ tí mi ni pé ah tó ṣàlàyé fún mi ni bó jẹ́ ká lọ sọ́spítù ìyàwó mi ló sọ mi pé ah hospital ṣá wọn fún mama dabẹ́rẹ́ dabẹ́rẹ́ dabẹ́rẹ́ bòlẹ̀ wípé mi ì ṣe jẹ́ ká jáde pé màá ṣáàmì ní àwọn èèyàn kan tí mo mọ̀ bí àgbàlagbà bí ẹ̀mí mi ṣe strike sọ́dọ̀ yìí nìyẹn pé ó yá jẹ́ ká lọ wọn hmm. tó gbé wa débi nìyẹn. Hmm. ayé àkàmọ́ra ayé anọ́mọ́náyé àna àgbàlagbà parapì ayé ẹni àkàǹkà tún ara nífẹ̀ẹ́ ayin bàtúndé gbogbo ń tẹ́lẹ̀dùn ọba mi òkè dá dáradára ni òrí mọdé yìí ti ń bẹ lórí ìjókòó yìí àwọn arógbó síwájú ológbò wọ́n ti pa ògo rẹ̀ dà wọ́n mọ̀ pé tọmọ ìbá bẹ̀rẹ̀ sí ní lo ògo rẹ̀ <laughs> yóò tàn kárí ayé ẹni wọ́n ṣe di òkúta ńlá rìbìtì wọ́n wá dì sínú ẹrù rẹ̀ wọ́n fi àìsàn yìí sí lára ní orí bó ti wà yìí wọ́n ti mọ̀ wípé bọ́ bá pàdé aláàánú tí ń bá láàánú ṣe tí ń bá jẹ tí ń bá mu ìgbà táìsàn yìí bá bẹ̀rẹ̀ tó bá gbé ṣubú lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì nígbà tí ó bá fi dé lẹ́ẹ̀kẹta wọ́n lè dà àbí kọ́ jẹ́ pé tìjú yìí gan ni òní lè jó òun gan bá láàánú rẹ̀ bá pè kọ́ yíyà sọ́dọ̀ aláàánú ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ kí lọ́lọ́run mi ò lè ṣe ọlọ́run tó déwé tó dégbò ó ní bàbá fọwọ́ ọ̀tún jáwé jíjẹ ní ọmọ jẹ bàbá sì fọwọ́ òsì wá gbò gbígbà ní ọmọ gbà àwọn kan wọ́n mewé wọ́n sì mégbò àwọn kan wọ́n mọ lílò rẹ̀ àyè tó dé yìí ebi wọn náà ti ṣe ohun rere fún mi rí wọn ò fìmọ̀dé ilẹ̀ wọn ò túwọ́ kúrò lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ ni fọkàn rẹ balẹ̀ ẹ fọkàn rẹ balẹ̀ arábìnrin ẹ ǹlẹ́ oje ẹ dákun ìyá ọmọdé yìí kọ́. sista ṣọ́dọ̀ girama là ń lọ sí. <laughs> ṣé mo dárúkọ ọ̀dọ̀ girama fún ẹ ni. no torí mo gbọ́ pé ó dàbí pé ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù mo ṣe bìyín mà o. bọ́lá ṣé òun lè ṣèṣe conversation mi. no ma bọ́ sista kí ló dé tó jẹ́ pé tí bá ti mẹ́nu lọ́dọ̀ àwọn family yín báyìí ẹ máa get over that man ẹ mi ò really get yín sísan ṣé kò sí problem ma. ó dàbí pé o ti fẹ́ máa ní problem báyìí o ti fẹ́ máa ní problem kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ mi náà ó yá bọ́lẹ̀ àánú ah, ẹ má bínú ẹ má ah, bínú. kí ni gbogbo yẹn kí ló kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ mi. ẹ má bínú ma ẹ má bínú. a ti ṣeré jù familiarity ti pọ̀ jù. ẹ má ma i'm sorry ma. ah ṣé èmi àti ẹ ti wájọ ṣeré jù pé kó máa bèrè ọ̀rọ̀ láì fún mi lọ́wọ́ mi. ẹ má bínú sista ẹ má bínú. jẹ́ kí lè jẹ́ last time for ẹ ṣó gbọ́kọ̀ tí mo sọ fún ẹ. never repeat myself. tí mo bá gbọ́ yín dáadáa o ń tẹ̀ ń yé oyé mi ni wípé obìnrin tó dókòó yìí ń lọ dẹ̀gẹ̀lẹ́ lórí. bẹ́ẹ̀ ni bàbá ọmọ bíbí inú tèmi ló òun ló bí ọmọ mi ọmọ ìlú àjọ ọmọ ọmọ mi. Hmm, ṣé o bí mo sọ lọ́jọ́ ìmọ̀ náà lè ní ní àwọn aṣọ pé àwọn amú ilé wa. Hmm, ọ̀dọ̀ àbáwọn ìyún ti yanjú bá wọn ẹ táwa ni bàbá ọmọdé yìí gangan tá n bàbá rẹ ibo ń bàbá rẹ wà ibo ní ń gbé ibo ló wà. ọ̀rọ̀ ńlá lè béèrè yìí bàbá àmọ́ òun ló lè dáhùn. ẹ ṣe màmí ẹ ṣe gan-an ẹ kú tọ́jú ẹ ṣe bàbá. ilé arábìnrin jì. mo ṣe Babatunde. Babatunde Alani. Òun oh, rántí ojú ẹ̀. Excuse me, ẹ má bínú. Mi ò rántí òun ìjọ. Òun rójú ìrìn náà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mi ò rántí ojú rárá rárá bí tí n kò mọ̀ mi ẹ̀ rántí èmi Bísọ́lá mi. yẹ fún ẹ ló gbọ́rẹ́ máa wà òkè ìdáwọ́. má wọrí bá ti kú pẹ̀lú ara mi máa wà òkè serious òkú ti ṣe mí báyìí náà rí tí mo wà pẹ̀lú ẹ̀jọ́ yẹn náà. mi ò ṣe dókítà náà ń ṣe dókítà tó bá wà pẹ̀lú ara ẹ máa wà òkè báwo. owó ti ibà ibà. ibo ibà. ó tiẹ̀ kọ́kọ́ gbórí sókè náà ibo ló ń dùn ẹ́. kòkú ó kòkú pẹ̀lú tó dánwò pẹ̀lú mọ́dé yìí àhà ẹ̀yìn ṣé kí n wá sọ wípé àmọ́ ṣe rẹ ni tàbá mọ̀ mọ̀ ṣe rẹ kọ́ ọ̀dà náà bí gbàgbé bá ṣe ọ́ ìgbàgbé ò ṣe èmi ń tèmi o ìgbàgbé ló ṣe gúndígún fipá lórí ìgbàgbé ṣe àkàlàmàgbọ́ yọ gẹ̀gẹ̀ lọ́rùn táwọn abunú òpònú kan bá sọ wọn alẹ́lẹ́dùn ọba mi òkè gbégbàgbé ṣe kọ̀ọ̀rán tí láṣẹ pẹ́pẹ́yẹ. ẹ bá jí dára lólúwa ntọ́ bá wù ní fẹ́ dáadáa ntọ́ bá ti dá báyìí ntọ́ bá wù ní fi dá ọba tí ń lajú afọ́jú tí ń jòkú dìde ah, ẹ bá báyìí náà lọ dẹ́lẹ́dẹ́ tó ní ẹnu rẹ̀ báyìí ṣọṣọṣọ ni yọ̀ọ̀mọ̀ fi túlẹ̀ ni ó sì dẹyẹ mi ó tún tọ́ lẹ́ẹ̀dì ibẹ̀ ẹ̀yìn kí wá ni n tó wù ló ṣeun àṣewọ̀ gbàgbé ni ìjọ tí mo dáfá fún wọn bí mo lórí ìrè àpérè onídàámàgbọ́n ọlọ́mọ àtàkàrà ṣọlá gbà pín tiẹ̀ o ipe gbogbo ohun tí ọba dára nínú ìgbésí ayé rẹ̀ tọ́ọ̀bà mọ́ ọkọ́ ń dáradára obìnrin pupa ò gbọ́dọ̀ mú mọ́. Ọbẹ̀ ma wọ́n mi jáde. jáde. yàwó mi ojú mi náà ojú mi jọ jọ jọ náà. ojú ẹ. jọ. mo jọ bọ ọ. mo fẹ́ jáde. mo fẹ́ jáde. mo sọ ẹ gbéra gbé jáde gbé gbé gbé báyìí lọ́nà ti dẹ̀ olórí ìlú ní bàbá nígbà tí ìyá wèrè jọ bàbá ìyá wèrè bàbá ìyá wèrè wèrè ní méjì lu o mú bẹ́ẹ̀ ní sọ́ba yìí ìfẹ́ mi ní ìlú lu jọ àìfẹ́ dà á ní ọgbẹ́ jọ. ẹ jọ gbé ẹ gbé gbé. wàá bí mi fún mi jọ. mo fẹ́ jáde mo fẹ́ jáde. bàbá mo jẹ́ kí n ní. mo fẹ́ jáde. Bátúndé gbé Bátúndé gbé Bátúndé àdúpẹ́ ọlọ́run ọlọ́run ti gbàkóso báyìí eh, ìwọ ni kó wá tẹ̀lé ọ̀rọ̀ tèmi o eh, rọra rọra mu rọra mu ìwọ ni kó tẹ̀lé ọ̀rọ̀ mi sórí irú tó ṣe yìí àbísínwín wọ́n ń pè ó àbísínwín ni pẹ̀lú gbogbo ohun tí mo wá lò fún tára rẹ̀ fi balẹ̀ mọ́dì ò ṣe wàhálà kankan mọ́ tó ti dénú lé ní ìsìn lọ́dọ̀ yín lọ́hùn oorun ni o so ti gbọ́ ẹyin èmi àti ẹ náà wà lọ́rọ̀ alọ́rọ̀ o alọ́rọ̀ o ẹ jẹ́ alọ́ kí n pa yín lẹ́sẹ̀ dà ẹ jẹ́ alọ́ rọra o ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ bẹ́ẹ̀ bá délé ẹ lọ rè é mọ̀ ṣe yún kì í ṣe ń bí kí nǹkan ó ṣiṣẹ́ lára rẹ ná. ṣé bí wọ́n ní ẹyẹlé kì í kó bonilé mu kó dọjọ́ kú kó jẹ rí ń tá a jọ dìkọ́ leléyìí bẹ́ẹ̀mi àti òbá tiẹ̀ ń ṣe ẹbí tí a kì í ṣe ara aṣáájọ wípé agbègbè yìí kan náà lájọ wà n ò sì lọ́rẹ̀ẹ́ méjì èmi ìwọ ni n ò wá ti torí wípé bóyá mo jù ọ lọ àbò kéré sí mi gbogbo ohun tó o bá fẹ́ ni mò ń ṣe fún ọ gbogbo ohun tẹ́mi náà bá sì fẹ́ ń lò ń ṣe fún mi kí wàá mo ṣe kí lẹ́sẹ̀ mi tó fi wá wò pé ṣoṣoṣo o fẹ́ fi mí lẹ̀ sínú ilé yìí sádùúgbò yìí ìwọ àti ìyàwó rẹ fẹ́ kó lọ kódà o kódà o. èmi àti ìyàwó mi a ti lò dáadáa so ó ti fẹ́ máa dojú tì báyìí ó ṣe ń bímọ lọmọ ń kú ó tún ṣe àbísí ń rìn bàbá. ẹ ẹ ṣé ṣé òun lélédùn àní òun kọ́ lelédùá ah. ọlọ́run tó fún yín lọ́mọ tó padà ní òtún padà ṣe mí ọlọ́run sì ti rẹ́ mi sínú ayé yín nù èyí tálábìsí láìpẹ́ yìí yóò padà wá dóhun gbàgbé. àmì ìkọ̀tà wá ti rò dáadáa ayé fẹ́ máa lò báyìí ẹ̀gbọ́n á ti rò dáadáa. kò burú ibi tẹ́ ń lọ yọ sàn yìí yọ sàn yìí sówó yọ sàn yìí sọ́lá yọ sàn yìí sọ̀rọ̀ gbogbo ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wo aya mi ìwọ yẹra náà fẹ́ bá sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ rẹ ni o ọ̀rọ̀ rẹ ni o mọ̀ bínú o ọ̀rọ̀ rẹ ni o mọ̀ bínú o rọra o rọra o Bátúndé Bátúndé etí inú rẹ mélòó ni ẹ tòde yìí nǹkan méjì ni kì í ṣe mẹ́ta mẹ́ta bí ibò tó mú nǹkan ọ̀rọ̀ lọ́mọ létí jẹ́ o n tí mo rí nùgbésí ayé rẹ gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn rẹ tó nígbà tí mo sa ifá mi dáadáa tán tí mo kì bó ti yẹ kí n kì n tí ifá mi fi ń yé mi ni wípé alẹ́lẹ́dà rẹ̀ yẹ́lẹ́dà rẹ̀ yìí kò yan obìnrin pupa èmi náà sì ti ń sọ fún gbogbo ògbà bá a bá jókòó ní àyìn ẹ̀gbọ́n ọmọ tó kọjá ọmọ pupa wọn wù mí ọ ọmọ tó kọjá lọ́ba yóò wù mí ọmọ pupa ẹlẹ́dà rẹ̀ ọ̀fẹ́ alẹ́lẹ́dà rẹ̀ kọ́ kì í ṣe pé wàá dọ́dọ̀ tiẹ̀ tán ọ lọ wí fún pé ń tẹ̀mí sọnù o ìwọ ni kò tọ́jú rẹ̀ sínú fi sọ́wọ́ òsì báyìí mo fi jẹun ẹlẹ́dàá rẹ̀ yìí ọkọ̀ obìnrin pupa obìnrin pupa ọ̀bá gbèsè ayé rẹ̀ mọ́. sọgbọ́n ah, tẹ̀ sọ sí mo gbọ́dọ̀ fẹ́ obìnrin pupa. a ní ọmọ fẹ́ pupa ó da irin ní da ìrìn àjò rẹ rú òun bímọ kínní ń padà òun bí kejì ń padà mélòó lọ fẹ́ bí mélòó ní bẹ̀rẹ̀ àti ẹ̀gàn òun gan tó ń wò yìí ẹ bọ́bá yìí ṣe wẹ́ẹ́kẹ́ ìwọ ni wọ́n mú ọ sọ ọgbọ́ sọ wá rí lílọ tẹ́ ń lọ ibi mo ti sọ lẹ́ẹ̀kan ẹyin àdúrà ni àdúrà yẹn gbà gbogbo ohun tí mo sì ṣe fún ọ pátá onítítọ́lá ni o oníwíwẹ̀ ni o onígbígbému ni o sọ ti ẹ̀rẹ́ yìí ti ń bẹ nínú iṣẹ́ rẹ̀ mọ́ sọnù ah, ajẹnu kí mo wí fún ọ mọ lọ ẹ mọ lọ mọ gbàgbé mi o ẹ mọ fọlọ́hún sí i mo fẹ́ lẹ́kùn máa rè sí i àlọ́yà mọ́ ọ rárá o rárá o bátúndé mọ gbàgbé mi o mọ̀ pè mí lóòrèkóòrè o. wo bàtúndé sẹ́rí wa o mọ̀ padà wá wò mí o mo ní tí mo fẹ́ sọ sọ gbọ́ padà wá o ọjà bọ̀ o. ìbá lọ́rẹ̀ iyọ̀ rẹ̀ òbúrò. ṣé o rí báyìí ohun ọwọ́ mi ò tó má ṣe fi gọ̀ǹgọ̀ fa ó rí pé wọ́n gan ni gíwọ́rọ́kọ ti dáná rú àrò wọ̀rọ̀kọ̀ tí dọ̀bẹ́ nù. No ọwọ́ ara rẹ báyìí ń lo fi jálé agbọ́n ń lo fi dá gbogbo òrìn àjò ayé ara rẹ rú àti tọmọbi ibùn ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí bí a ṣe léèbò ibùn tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí ìwọ gangan lọ dálé ayé rẹ o látara ń tó ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹ jẹ́ a dúpẹ́ ẹ jẹ́ a dúpẹ́ kò sí ní tẹ́lẹ̀dù ọba mi òkè òyìn ṣe ebe ẹ ti dé yáa yìí ná ẹ wo ọ̀rọ̀ ti níyànjú bàbá ọlọ́run àbá mi dúpẹ́ fún yín àṣẹ màmá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín mo lè tún bẹ̀ pé kẹ́ forí jì mí mo lè fẹ́ kẹ́ bá mi bẹ̀ Bísọ́lá náà pé kó dáríjì mí ẹ jẹ́ ká gbà pé ìgbà ìmọ̀ ni ẹ wo àwọn àgbà ní ìgbà tá a wà léwe léwe dùn mọ́ ok now ṣé nǹkan tí mo ṣe lásìkò yẹn ṣé mo lè ṣerú ẹ̀ sìn I cannot but ṣáà please just forgive me mo fọlọ́ bàbẹ́ ẹ̀ bàbá o ẹ̀ ẹjọ́ nítorí tó lọ́wọ́. kí ni kò tó máa ná ẹ̀nà bọ́sà kì í ṣe àìsàn tó ń ṣe àìsàn tó ń bà yàn lójú jẹ gbogbo nǹkan kí nǹkan tẹ́ ẹ bá mọ̀ pátápátá tí èèyàn lè ṣe ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe mi ò fẹ́ kí nǹkan náà tó sàmọ́ rárá. bá a tún dé ìyún kéré nu ṣe Elédùmarè ìwọ náà ti ń da mí wájú tipẹ́ lọ́dọ̀ mi àsìkò tó tẹ̀lẹ̀ tútù ni ó ti ń gbà mí ń gbọ́ òjò èmi náà ó gbà ń gbọ́ ẹ̀rùn ṣé kí mo dé yọ gbádùn yọ gbádùn wọn lórí pípẹ́ ń lórí ogbó bìrìpé bìrìpé ń lomi ọkọ̀ dànù wọ́n ti wí bẹ́ẹ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ láyé ṣeéṣe fún mi gbogbo tí ayé ọba ṣe lórí ọmọ yìí ni yóò yẹ yín rere sí i. ẹ ẹ fọkàn yín balẹ̀ lórí eléyìí èmi ò ṣe yọ gbádùn. ẹ ṣègùn ẹ fún wa rẹ àdàlẹ ẹ ìgbà tí iṣu ọmọ táwọn èyí tó bá máa jiná fún wa jẹ àtẹlẹ láti àti Bísọ́lá fúnra rẹ̀ àti bàbá tó jókòó yìí wọn lè fi kọ́kọ́ lu àṣà àti lágbára lọ́wọ́ bá Bísọ́lá. obìnrin oje ọ̀gá àwọn ọ̀wọ́ náà ń gbà yẹn ìwọ̀n bá léwé kó dáa mọ́ àkóòmù ọ̀ṣà wọn àdúpẹ́ lọ́lọ́ àdúpẹ́ lọ́lọ́. ẹ wọ́n bínú. ẹ bẹ́ẹ̀ ni. <laughs> yes dear. Alani ká ṣàgbà wípé Ẹkúndayọ̀ ọmọ wa ni nínú ilé bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ni ọmọ inú ilé ni. ọlọ́run bá ṣe yọ Babátúndé sórí nǹkan tí wàá gbọ́ ọkọ ẹ̀ sórí bó ṣe kọ etí kú sí ọ̀rọ̀ tó wá fẹ́ fi ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ àwọn àgbàlagbà máa bá yín sọ̀rọ̀ ẹ máa nínú wọn rùn wọ́n mọ nǹkan tó ń sọ ilé ayé yìí tí ọba ti ríyàn ṣíyàn létí èèyàn máa ń lé sẹ́ni wo nǹkan tó fọwọ́ ara ẹ̀ fà ń sìn. kí ṣáà ni bàbá sọ ṣé wọ́n ló máa gbádùn. yà wọ́n wọ́n sọ pé ó máa gbádùn in fact wọ́n ti fi orúkọ ọlọ́wọ̀n bá wọ́n fi wọ́n fi ṣèrè pé táwọn bá ṣe gbogbo táwọn fẹ́ ṣe tán bí nǹkan kan yìí tún ní sàmúlẹ̀ láì. orúkọ ọlọ́run tó fi sí yẹn náà wọ́n mọ̀ wípé ní agbára ọlọ́run ó máa gbádùn. ọlọ́run mi ìkókò mẹ́yẹ tó ṣúná tẹ́lẹ̀ kọ́lọ́run tó fi fẹ́ sí mi lọ́kàn mi mọ̀ wípé ẹ̀jẹ̀ mi ni kí n tó mu wálé pé kó máa bá wa gbé. nǹkan yọkan mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ ó ti bẹ̀ mí mo ti gbọ́ tí Àrẹ̀kúndayọ̀ bá ti yá ọ̀dọ̀ mi náà ló máa padà sí o inú ilé yìí náà lájọ máa máa gbé torí pé gbogbo nǹkan tó bá ti àrò ọkọ mi jáde mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí torí mo fẹ́ràn ọkọ mi. thank you very much o ṣe é dẹ ọlọ́run wà pẹ̀lú ẹ ìdílé náà ní dàrú lágbára ọlọ́run bá i always appreciate you ìyá ìwà nǹkan. Ah, báwo ti sọ̀rọ̀ tán lọ́jọ́ yẹn lòun àti mọ́mí ti lòun ti lọ padà. ìṣàmù ọkọ tẹ́ ẹ ṣe ẹ̀dẹ̀ má gbàgbé kìlọ̀. ẹgbin gùn ẹgbin fun. rè mú ara oko komisanba ta wọlù. àlàyé kí ló ṣẹlẹ̀ jọ kiri problem rẹ nà ẹ méjèèjì kiri problem àkọ́kọ́ owó sọfọ olú ṣé ní ilé ìrún náà dé mo èlò ń gbà náà ẹ kò fi wọlé owó ọ̀lẹ̀ tán wa láàmúra rọ́ọ̀gì òtúmọ̀ra rọ́ọ̀gì òra rọ́ọ̀gì náà wà àwọn àbùkí rọ́ọ̀gì rẹ̀ jẹ́ sọ̀fọ̀ idun rẹ̀ náà kojú níyàn ó dé hospital kò níyàn aláǹdì jọ ṣé ìmùsọ̀fọ̀ kó lára rọ́ọ̀gì bẹ́ẹ̀ fẹ́ gbé rọ́ọ̀gì sí kẹ́kún béèrè question lọ rẹ̀. wá wo mi na. náà ṣó rí pé fine boy ni mí ni. bẹ́ẹ̀ ṣe máa parọ́ de yẹn kẹ́ wọ́n máa sọ fún fine boy fine boy náà tún fine boy náà wọ́n máa sọ fún ẹ̀ ń gbé ní banana island ẹ̀ ń gbé ní lẹ́kí ẹ̀ ń gbé ní àjà at the end of the day kíní rẹ̀ ń gbé ìkòròdú rẹ̀ ń gbé ibi rẹ̀ ìjọ́sọ̀ fún ìtàmàgà kan ti ń pè ẹ̀ eh, lucky fibre òun rẹ̀ ń gbé ní joseph ẹ̀ bakery bus stop òun rẹ̀ ń gbé ẹ̀ máa pàkéjì rọ kárakákiri irú ẹ̀ ń pa ẹ̀ jọ ẹ̀ má ṣe àmọ́ ẹ̀dà àánú ìbàdàn ìjẹ́ ká sọ fún ẹ̀dà. wo bíbáyìí sori rock tí mo lọ ra yẹn mo fi ń package ara mi ni because ó yẹ kí n package fine boy mi ó ṣàmọ̀ bó ṣe ń lọ náà oh, nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ o sórí gbogbo bíbá tó ti rí ọ̀gbẹ́ni èmi kò yìí máa step up very soon o. wo apple tàjọ sọ́nkọ́. ẹ ẹ ẹ ẹ ẹ wọ́n tún tún sọ̀rọ̀ wọ́n tún máa fúnra ẹ lóyún. ẹ wo ẹ dúró kọ́nà kan má sọ fún òun lóyún o mo lóyún fún ọ̀gá kan ẹ má sọ fún ẹ wá ṣe kí náà kan ẹ má sọ fún ẹ lóyún. ìwé gbọ́dọ̀ fún mo gbọ́ ọmọ gúrúpù mí nígbà ohun tó sọ fún àdìyẹ náà wọn ti lóyún Mr Blog wọn ti lóyún. kí ló máa ń ṣàlàyé báyìí nǹkan tó kàn àtẹ̀yí tí kò kàn ẹ̀ ló máa máa dá sí. Okay filẹ̀ wọ́n máa wíru á máa wíru mo wò pé yàrá ti tèmi pẹ̀lú yàrá tẹ ká jà pọ̀ kó di roman pa lọ. ẹ ẹ o ti da ara mi rìrì jọ ẹ fẹ́ ṣe kiri ẹ má ja rúùmù ẹ sì problem ṣe fẹ́ tó ja rúùmù ẹ méjèèjì papọ̀ ẹ ṣe ẹ jà sọ̀dọ̀ mí náà kí dédé náà jẹ́ three bedroom ẹ já pé. èwo ń tiẹ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ já rúùmù tiẹ̀ náà mọ̀ pé kí ló dé. Ah, ẹ má ja rúùmù ṣé èmi sọ fún ẹ ọ tẹ́ ti yé mi ẹ̀rọ ìròṣẹlẹ̀ ẹ jọ bó a dín fún ẹ ní cool notice ah. ọmọ mi kan láti Amẹ́ríkà ó má dé àwọn ay timber àwọn az ẹgbẹrúngbe pẹ̀lú jeremy àwọn rẹ̀ fẹ́ wá máa gbébé nfẹ́ renovate. wa dunu quit notice. nfẹ́ renovate gbé ẹni rẹ̀ máa pẹ́ǹtì rẹ̀ fẹ́ mi ra ẹsẹ̀ tuntun ló ń gò ó ń bọ̀ ẹjọ́ ẹ ṣe kiri ẹtì dín náà kẹ́ máa lọ. wa kí ló ń ṣe bọ̀bọ̀ iná. quick notice rẹ ti rẹ di fẹ́ làbọ̀ àbọ̀dì fún àgbàlẹ̀ ta padà nù. lórí pápẹ́ ara rọ́ọ̀gì two thousand naira ta fẹ́ tẹ́ sínú ilé. ẹ má tẹ. quick notice. àdáadáa òsì. uncompleted building. yẹ mọ ṣe ń gbé lẹ́gbẹ̀ẹ́ omi mosquito jẹ́ rí. wa àbí wọn pàṣẹ fún ẹni malaria. ìyá jẹ ebi apá ẹ. ẹjẹ kó pa mi. kẹjẹ àpọkẹ fúnra ẹ lóyún ebi àṣìyà ẹ lágbá rúùmù síta. ẹ sì ń re kọ́ má jẹ ilé orí ilé. ẹ má fún mi mọ ẹ méjèèjì má fún mi mọ. ẹ méjèèjì mi jẹun mi jẹun rọ́gì yẹn dá padà o ìdá padà o ìdá padà o bọ́jú máa máa pariwo káàkiri yẹn kọ́ máa la ṣe international passport ní ní ní ní nìbàdàn kọ́ máa ṣe yẹn twenty seven thousand kọ́ máa fi three thousand wọ ọkọ̀ lọ ọkọ̀ bọ̀ at the end of the one aláte búkì ni ìròyìn sọ́fọ̀ electronic wọn fi mi ṣe Dubai wọn àdé Dubai iwájú kámẹ́rà ẹ̀yà fọ́tò ipa ipa ipa wọn á wọlé sàn wọn á tún padà South Africa wọn á débẹ̀ South Africa ọjà Johannesburg o santin ni àwọn Pretoria náà tí wọn á padà wọn aláte búrẹ̀ sí America have you travel before yes have you to South Africa have you to Dubai wọn á lẹ́kùn lẹ́sùn pa wọn á sálọ wọn á lè gùn nípẹ̀ tẹ́pọ̀lì action ìbúrò kọrùn-ún májà sí i. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ rọra mo dúpẹ́ ọlọ́run ọlọ́run náà á túbọ̀ á bá mi dúpẹ́ lọ́wọ́ yín dúpẹ́ gbogbo nǹkan tí ẹ fẹ́ láyé lọ́lọ́ máa ṣe o iṣẹ́ tí olódùmarè ti parí láti òde ọ̀run ló máa gbéyà lọ́dọ̀ yín ẹ níṣẹ́ tí ayé lọ́wọ́ sí àṣẹ o àṣẹ o dúpẹ́ mo tún tún ọpẹ́ dáa o ṣe gidi gan-an mo àpèṣe tí ẹ ìwọ ọlọpẹ ọkọ mi ṣé bí wọn kò ń ṣoore ni ó mẹyẹ tó ṣọmọ yìí láì kò mọ̀ pé ìrẹ́ gangan ló ń ṣe lẹ́ ààrẹ ló ń ṣe lóore. ẹ̀yin ẹ wò ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè. ọpẹ́ ni fọ́lọ́run. ọba mi òkè ń lọpẹ yẹ. kábíyèsí ló nàá. èmi kúkú kọ́ èmi kọ́ mo wo ọmọdé yìí sọ bí èbá ṣàwọn ọrùn mọlẹ̀ ọlá bàbá tó bí ń lọ́mọ lèmi náà ń jẹ hmm. ẹ bá sì rí ayé ń bẹ lọ́wọ́ ẹni mímọ́ àṣírí ìṣe òkùnkùn ń bẹ nínú ìṣe òkùnkùn ìbàrẹ̀ kábíyèsí mi ọba òkè ọba tẹ́rẹrẹ kárí ayé èmi kúkú kọ́ bíbí ìbá ṣe lẹ́dùnmọ́rì àtàwọn bàbá mi ebi ń tí mo jogun yìí kájáwé kájégbò òun ní bá wàá fàṣẹ sí i ìsìn di ṣíṣe ṣẹ́rọ ọmọ tẹ̀ ń wò lórí ìdúró yìí ara rẹ̀ ti yá gbogbo ohun tí ń ṣe ó ti dàfí ẹ̀yìn báyìí tegun fi ṣọ ó ti tán porogodo. níwọ̀n bá gbàtẹ́tẹ́ ti sọ fún mi hmm. pé tó bá tún gbọ́ pẹ́kẹ́ a jẹ́ pé eku àjà ló rí ìkùnlé lápá kò tún sàmú láéláé kò sáwò mọ́ kò dánwò mọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ṣé o gbàgbé pé ṣíṣẹ́ rí wà rẹ̀ o gbọ́dọ̀ ṣe rí wà torí ń jọ kìíní àná tí mo ní ọ wá ṣé o mọ̀ pé ọkọ tí ẹ̀gbọ́n yìí fẹ́ gbọ́. kò rí bẹ́ẹ̀ sá kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi ò sí nílé. bẹ́ẹ̀ ni Ọlọ́run náà ló ṣe gbogbo ẹ yẹn lẹ fi rí mi lásìkò yẹn. ẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn kó a ṣe rí padà wá ó tún kù kejì ẹ wọ ẹ dákun ẹ mọ̀ ṣe yọnu ẹ dákun. wọ́n ní kókó kó báyìí láàárọ̀ fàdítì tí wọ́n bá gbàgbé mi ò gbàgbé sọmọ wípé ń jọta abo ẹlẹ́dàá rẹ̀ ntẹ́lẹ́dàá rẹ̀ sọ fún mi ni wípé obìnrin pupa kọ́ jìnnà sí. Ah, <laughs> ṣé ìṣe ń pè lóyún mi. ẹ máa gbẹ̀rún ibi tẹ́ ẹ sọ ẹ̀dọ́ tí ó yẹ mi jù bẹ́ẹ̀ lọ. <laughs> Eh, ẹ wo ṣẹ́ni bó ṣe wà yẹn. Mm. Eh, ẹ jẹ́ ká pọ̀ pé ẹ jẹ́ bí ọlọ́run ṣe kọ ìgbésí ayé ìrìn àwa méjèèjì nìyẹn. Mm. ìyá yẹn ló tọ́jú ẹ mm. àbí eh, gbogbo ìyá tí màmá ẹ ti jẹ àtòun náà àsìkò tó tán máa jọrọ wọn ṣeré lórí ibi tẹ gbé sọọsì yẹn kò sí yẹn ò lè síbẹ̀ mọ́ ó ti di ọ̀rọ̀ ẹbí pẹ̀lú. ó ti dì báwọn kí mo ní í ṣe ọ létí ọ̀rọ̀ ni kọ́ mọ́dà pé bó lèmi náà ti wá ṣe bá ó ti yé mi. Ah, ẹ wo ẹ mọ òrèlè ẹ mọ òrèlè ẹ yọ mo mo mo emergency mo fà wọn rúmọ lẹ sí i dáadáa ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ o ilé gbogbo ń dágbé ìkọ́ ìkọ́bálá ìkọ́kọ̀ ìkéjò lẹ́sẹ̀ ọkọ̀ yóò ní dànù àwọn bàbá yóò sì délé ẹ ẹ pẹ̀lẹ́. sóyè kẹ̀dà wáyé wá bọ̀gùn ni ohun ìdójútì kò ní jẹ́ tiwa òun òye. ayé tá a wà yíyẹ gbìyànjú wáyé tó má wá san ní màlára yé wá ìṣòro olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni kórú mi máa jẹ́ rí ìṣòro ohun ìdójútì kò ní jẹ́ tiwa owó wa mí ni ẹ ṣe kí ló fa kìlọ̀ ká ló ṣe kìlọ̀ tó yẹ kẹta wáyé wá bọ̀gùn ní ohun ìdójútì kò ní jẹ́ tiwa owó irú èyí fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ kọ́lọ́fín lọ́mọ yìí ta ló mọ o ibi ọ̀rọ̀ gbé wọn wá kó yé mi eléyìí máa ka ara lága jù àìsàn tí ó ń gbógun kò ní jẹ́ ti wá o. kí ló fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣó yẹ kẹ̀dà wáyé wá gbógun ni. ohun ìdójútì kò ní jẹ́ ti wá o. ìwé yìí ò dá mi yóò fẹ́ má dá kó má dá tán bá ń ṣe kìlọ̀ kàrà gbọ́ kó má padà wá dùn ní ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ẹ wá wo bí ọ̀rọ̀ òpin wọn wá aṣókun tó gùn gùn gùn ibì kan ló ti gùn wá ọ ohun àbáṣe sílẹ̀ lérí o á dì í tán o ló fa kìlọ̀ ta ló ṣe kìlọ̀ ṣóyẹ kẹdà wáyé wá bọ́gùn ni. ohun ìdójú tí kò ní jẹ́ tiwa o èrú èyí ò dá mi ò fẹ́.